الله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وآله وصحبه الجد الميامين أدعوك فن الله بابا طلع رجع ike igi ọlọ́run kọlọba ànàbà Muhammad sallallahu alaihi wasallam a masala mi òun látún débẹ̀ lónìí yàmọ̀ ó ní ọ̀rọ̀ salatu alkhawf salatu alkhawfi ìtumọ̀ rẹ̀ ní pé ìrun tó jẹ́ pé sábàbí tá fi ń kí bí àti kí ọ́fù ló fà tó ká ṣe ìdọ́fà nǹkan sí ìtòsí sábàbí ẹ̀ lákín ẹ jẹ́ ká wà mú tẹ́lẹ̀ ní nìkọ́ àtàlìyà àwọn nùpọ̀ tí mo yà alákọ̀ọ́kọ́ kí ni jẹ́ ọ́fù الخوف توقع مكروه عن أمارة مذنونة أو متحققة أو متحققة بل اجعله متحققة فعل متحقق أنا كلاهما ماشي توقع مكروه عن أمارات مظنونة أو متحققة أو متحققة نختار متحققة yóò yẹ ní sìtì ìbàdàn. wàlmùrọ́dù bí i hùnà wàlmùrọ́dù bí i hùnà máa ṣàlàyé kìtàlù làdúwí wà náhùwìhí mímà yàhọ́fù ìtumọ̀ eléyìí ni wípé alkhawfu òun ni tàwákọ́ àwò màkìrò nkẹta tí yàn fẹ́ tọ́kì ni òun fẹ́ ṣẹlẹ̀ sí yàn tàbí ó lè ṣẹlẹ̀ sí yàn sálàyé méje kí lóde tí mo fi wò kó lè ṣẹlẹ̀ sí mi tàbí yóò ṣẹlẹ̀ sí mi mo ti rí àwọn àmì kan tó yẹ kó di ọgbọ̀ lábà lórí ẹ̀mí mi wípé yóò ṣẹlẹ̀ sí mo rò lápẹjú ènìyàn a lójú ogun ọ̀tá làwọn wájú ìtàn kọ̀ǹkan ogun lọ́wọ́ àwa wà báyìí káwá láàmà kírun níbi tá a bá forí kan lẹ̀ sí wọ́n pàgbò wá sí tí ó bẹ̀rẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ tó tàbí ojú òkun láwà yìí ìyìn mọ̀ bóyá òkè yìí ló gbèmí àtọ̀tá láàrin kí wá ní mo fẹ́ kírun kí wá tẹ́ fádà àrùn lẹ̀ kí wá máa kírun lọ ó túnmọ̀ gẹ́gẹ́ bí irun lèyàn gbà dọ́dọ̀ lọ mọ̀ ẹ̀sùn náà ní ti awo mọ̀tàhàpẹ̀kọ̀ọ́ sálàyé mìtì bóyá à ń rò bọ́ tó kìí ṣe kí a kàn ń rò lásán ti wọ́ lábà lórí ẹ̀mí tàbí mutahaqqiqo ó ti hàn tó dájú bá àwọn làwọn wò yìí táwọn náà sì ń wò wá wọ́n á retí kékeré la fẹ́ ṣe mo rò pé àlàyé mìtì ti tí wọ́n gbà lérò ṣùgbọ́n wà náà ṣòye dídí àfi kún ní kí ń jọ mí èèyàn máa bára rẹ̀ lójú ogun tó yẹ pé ogun ọ̀gùn àdájà ni bí ẹni tí sultanu fọ́jẹ́ já ìrìn wà sultanu bọ́ọ̀lìmù ń wà mo pé àlàyé mi ti tẹ́n pé wàhálà wà bá ó lè kí salatul khawf tọrọ ọ̀nà àyàn ní náà ní lórí ẹni pé kó kírun mo pé àlàyé mi ti tọ́yọ̀ salatul khawf ẹwà jágbọ́ yóò èrì kíta bá ní sọ́látù alistisqa inú tàà fi máa ń wá omi inú ka tó dátú lọ́tọ̀ ní síbẹ̀ náà ẹ̀bẹ̀ kan sọ́látù kùsùfù inú tàà máa ń kí nígbà tí kùsùfù àbí kùsùfù bá ṣẹlẹ̀ bóyá ọ̀sán dòdò àbí òru dọ̀sán inú tàà máa tún gbàna ṣe mọ̀lọ̀pọ̀ àlàyé mẹ́tẹ́ ọ̀kan nínú àwọn àrùn márààrún tá a máa ń kí òun náà ni a wà kí pẹ̀lú ìlànà bá a ṣe máa ń kírun nígbà tí pàyà bá wà kìí ṣe pé kan tó dá lọ́tọ̀ báyìí àwọn a kà kí pẹ̀lú kẹfíyà tó yàtọ̀ sí kẹfíyà bá ń kí fi máa ń kí nígbà tí

sáwájú wá máa kọ́ ìdà yìí àwọn àpàrà sínú tíra wà náà ìṣẹ́hìd nọ̀háwìlì annàbáyé máa yànìtàyà sàrọ̀ ọlọ́run bó fi àṣìkò mi náà number one القاعدة الأولى صلاة الخوف صلاة الخوف على جميع صفاتها الواردة على جميع صفاتها الواردة مشروعة مشروعة ìtúlọ̀ kọ́ìdà yìí ni wípé ìrun tá a máa ń kí nígbà ìpayà kìí ṣe wípé ìrun ìpayà tó dájú ọlọ́tọ̀ ò mọ́ sì gbọ́yé òkun mọ́ ní pé ìpayà ẹjá sọ pé bí a ti máa ń kírun nígbà tí ìpayà bá wà ìbára yẹn wà lọ irun ìpayà yóò dàbí ẹni pé irun kan tí ó yàtọ̀ bọ̀tí irun bí a ti máa ń kírun nígbà tí ìpayà bá wà ọlọ́run ọba ló mọ̀ jù mo pàlàyé mi ti tọ́yì alájẹmí ẹ̀sìn gbogbo ọ̀nà tó gbà wá nínú egbawa wá tó sì fẹsẹ̀ múlẹ̀ kò sẹ́lẹ̀ ìta àlẹ́gbà kí n bẹ̀ ṣẹwárí ọ̀nà tó gbà wá nínú ẹ̀gbà wá yẹn tá a lè gbà oríṣiríṣi nǹkan làwọn afá ọ̀sọ̀ àwọn kan sọ pé yẹ kan ni àwọn kan sọ pé yẹ kan ni ṣùgbọ́n lè jẹ́ òsì iyèméjì ń bẹ̀ ní pé kẹfíyà mẹ́fà ọ̀fẹsẹ̀ múlẹ̀ náà hadith kẹfíyà mẹ́fà sítú kẹfíyà àti ọ̀fẹsẹ̀ múlẹ̀ nínú hadith mẹ́fẹ̀ẹ́fà yẹn lásọ̀ ṣùgbọ́n jásọ àwọn kọ́ ìdá ìtàn kákọ́sọ́ nù tíà mo rò pálá yìí mi ti àwọn yẹn àwọn afá mọ̀ sọ òun ní tó wà nípa salat al-khawf ìbẹ̀yẹn láti wá gbìyànjú àti fìlàkà ilẹ̀ àtorí ilẹ̀ dáadáa ìbẹ̀ láti máa orí kálukú ti pé sí صلاة الخوف عند اشتداده تصلى على حسب حالها صلاة الخوف عند اشتداده inú páyà nígbàtí páyà yẹn bá wá bọ́ sódì fàyí ní kíftún ní ó dì ń fàrí jàálàrí àwòrán bàánà ẹ máa kí kò sọ̀rọ̀ jàmọ́ àmà kálukọ́ máa kí bó ṣe rìn lọ náà máa kí máa sórí báyìí máa sórí báyìí máa sórí báyìí máa kí lọ ọba àti wà lórí nǹkan àgbọ̀n náà ọba wà ní orí plane máa kí bẹ́ẹ̀ kàkàmá ṣe ìmá tó bá ṣe báyìí fún rukú ṣe báyìí jẹ́ fún kìnníkọ́ tún gbójú òkè ní o fàrí ẹ̀rọ ẹni kẹfìtùn tí pàyà bá ti dé tí pàyà ti wá dójú ẹ̀ fàrí ìjọ bóyá ẹ kọjú sí kíbla o bóyá ẹ kọjú sí kíbla ẹ sáà màkì láàfin ma pàtàkì ìran ọ̀ràn yà nínú Islam sálàyé mi tí ọlọ́run bókun alọ́wọ́ ìyẹn ni túnmọ̀ akọ́ ìdá yìí pé salatul khawfi inda shidadihi رجالا أو ركبانا مستقبلي القبلة أو غير مستقبليها بالركوع إذا تيسر وإلا فبالإيمان yọba ti rọrùn máa ṣe báyìí máa ṣe ṣàárọ̀ lásán ṣe bọ́lọ̀ bẹ́ rúkú ó forí kanlẹ̀ ó ibi ọba forí kanlẹ̀ àrò ẹ̀yìn rẹ̀ ní kí ní ó bọ̀ sí ó ọparí mú náà nàbà tírì alùkọ̀ àìdàgbà sàálẹ́sà kúlù amrin yàkọ́ọ̀fù al'insanu minhu ala ruhihi fahuwa mubihun كل أمر يخاف الإنسان منه على روحه فهو مبيح لصلاة الخوف gbogbo nǹkan tí bá ti ń bọ́ mẹ́dé ní àlẹ́rú tí yẹn wò kí ẹ̀mí mi ọmọ bọ̀ sí kìíní ni lásìkò ọ̀run wá tó o lè kí sọ̀látọ̀ ọ̀fún ìgbà ìlàrí sọ̀rọ̀ rú ẹni tí àsòtọ́nu àgbọ́ọ̀lìmù ti ń wá káàkiri number four nínú àwọn kọ̀wáìd ó ní pé lásáhàwá fi salatil khawf èyí máa kí salatil khawf wà lóun fẹ́ ṣe ṣùdúdú sáwì nítorí kí ni a yìí rúkú àbí nítorí kí ọ̀fẹ́ ọ̀rẹ́ kan níkiri bóò ti kí náà ni ọlọ́run gbà ọlọ́run gbà lẹ́yìn ìgbà náà tí a ń pàánà ìṣọ́ lálẹ́ wà lọ́sàn torí pé lójú ogun ní kìí jagun nù Madina tí a ń àwọn ọ̀tá síbẹ̀ náà ibẹ̀ kọ̀ tó ká dé n'isu báyẹn nítorí àwọn kàtà fẹ́ sọ قال المسلم رحمه الله باب الخوف صلاها رسول الله صلى الله عليه وسلم على شتات مختلفة وكلها تكفير وإذا اشتد الخوف والتحم الكتاب صلاها الواجب والراكب ولو إلى غير قبلة ولو بالسنة. إن شاء الله. ẹ̀rí pé gbogbo tí wọ́n sọ àti ọmọ aráàṣẹ nínú tàṣọ tó ń sìn ó kú ìtọ́ pàtàkì ní tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní kọ́dí sọ̀láha Rasulullahi sallallahu alayhi wa sallam ala sifati mukhtalifa anábì kí salatul khawf lórí ìṣẹ̀fà àti tí ọ̀bàrà wọn hasba al-ahwa àwọn àfà oríṣiríṣi ọ̀nà ni a wá gbà ọ̀pọ̀lọpọ̀ mazahibu ó mú kẹfìyà àti tó ó mú kẹfìyà kan náà àwọn kẹfìyà àti yẹn jáde lórí kẹ́lẹ̀ mú kẹfìyà ẹlẹ́ bíkẹ́lẹ̀ mú kẹfìyà ẹlẹ́ bíkẹ́lẹ̀ mú kẹfìyà ẹlẹ́ èyí tẹ́mi fóònù dáyà aláàmù kílẹ̀ ka fi ilẹ̀ ikan nìkan nìyẹn ṣùgbọ́n lẹ́yìn tó lálàáfíà táwọn onímọ̀ sọ ní wípé inú àwọn kẹfì yá ti yẹn eléyìí tó bá bá ṣáálú èèyàn ní àsìkò kan mú oníkẹyàn mú mi ti kọ́ ní tó bá ti wá ní àwójúhò súnà níbẹ̀ ní pé náà máa gẹ́gẹ́ bá ti sọ́bí ọ̀rọ̀ àlùwà láṣẹ́ ìgbàgbé wallahu ta'ala kò wá sẹ́lẹ̀ ìtẹ́yàn múnú ẹ̀ tí kò tó tí èyàn ti kírun tó bá ti mú any of it ó ti kírun ee ẹwà jáwà máa lọ́bí àwọn kẹfì yá ti ní tàwọn tí wọ́n bá ní ológun mọ̀rọ̀ mọ̀ lẹ́nu wa kán máa sallallahu alaihi wa sallam kẹfì yá tó ń kẹfì yá oríṣiríṣi kẹfì yá lọ́fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu sallam òṣòlò àti tó ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ mẹ́fà ni ìpìlẹ̀ rẹ̀ mẹ́fà ni mo rò pàdà yìí mi ti ṣe wá rí inú mẹ́fẹ̀ẹ̀fà yìí ليس بين أهل العلم اختلاف في أن العمل بأي منها مجزئ ìtọ́ba mú bẹ́ẹ̀ iná ni tí mọ́mù ṣọ̀ká ní sọ ní sin pé kulluha mujzi'atun ìtọ́ba ti mú bẹ́ẹ̀ kò sí wàrà mo rò pá gbọ́mìyé nìsìn tó yìí ẹjá mọ́ lákọ̀ọ́kọ́ kẹfíyà lákọ̀ọ́kọ́ àti ẹ̀tàn láti gbọ́ ni báyá tó àwọn òmìnira sílé àtẹ́ tó wà ń bínú tó bá ṣe wípé eléyìí a máa lóró kàìfíyà yìí sífà yìí tó bá ṣe pé àwọn ọ̀tà àtàǹbà jagun kìí ṣe pé sáìdì kíbla ni wà mo rò pálá yẹn ti tọ́yì bóò àwọn kan wọ́n ó dojúkọ bí táwọn ọ̀tá wà àwọn kan wọ́n mú kúrò níbi tí àwọn yẹn ti lọ bí àtàwọn yẹn dè níbà wọ́n dè níbi táwọn ọ̀tá lè gbà yá wá wọ́n á dè síbẹ̀ wọ́n kọjú fáwọn ọ̀tá táwọn ọ̀tá náà wọ́n rí kí àwọn kan náà ní ọ̀nà ẹ̀rọ wọ́n ní spọ́ọ̀tì yẹn Muhammad sinyan jiba e ja ko do yikin to ka hadisi ni do yidi man so hadisi lo wole ma daru tayib fa yaftahu al imam bihim as sala imam o bere no pelu ma wa yusalli bihim rak'a eri ke irun ini ajo meji meji ni ma jele yin magribi ni kan so yo kira ka kan fun sala imiti ismo to ba se pe irun yen magribi ni tabi ilé ni wọ́n ti fẹ́ kí tí ìrùn òkè mẹ́rin méjì ní òkè fún mo rò ayé mi ti so a ti ṣe ìdọ̀họ́lù wípé ìyẹn mọ̀ jẹ́rìí fún wípé sọ̀látù ọ̀họ́fù ìyẹn lè kí fi sábọ̀ láàfi safari fakọ̀ ìyẹn lè kí nílé náà tí ọ̀fù bá ọ̀tá lè káyàn málé mo rò pé àlàyé mi ti tọ́yọ̀ yóò kíra kàkan tó bá ti kíra kàkan fún wọn tó bá ti nàró fún rákà ẹlẹ́ẹ̀kejì yẹn àwọn tó kí rákà ẹ lọ́ẹ̀ alákọ̀ọ́kọ́ fún yẹn sálàyé méjì rákà alákọ̀ọ́kọ́ nínú rákà méjì tó kí fún wọn á kí rákà ẹyọkọ̀ kan padà fúnra wọn mo rò pálàyé méjì tí wọ́n bá ti kí rákà ẹyọkan tó kù nínú ọ̀run wọn àwọn tí wọ́n wà lẹ́yìn yẹn tí wọ́n táwọn ń dè àwọn wà wá bá ìmáàmù tó náà orí ìnàró ni ìmáàmù ọwọ́ àtàwọn yóò fi kí ilé tí wọ́n ń kí àwọn ọlọ́bá wọn ta wọ́tá ti alifẹ́kọ́tù òkúrọ àwọn yẹn wà wá fọyísọ́lì bíhìm máa tàbàkọ̀ lákàkàn tó kù tí ìmáàmù tí kì yóò kì pẹ̀lú wọn fàyíza jẹ́lẹ̀ sàlí tàṣàhùdì ìgbà tó bá jòkó kó ń fẹ́ ti tàṣàhùdù àwọn yẹn sẹ́mọ̀ kí rákà kan ti bọ́ mọ́ wọn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ mú wà àtàmú sọ̀rọ̀ àtàmú mú wà dìde mú wà kí rákà kan sí sọ́rọ̀ yìí mi ti wàl ìmáàmù yantazero ìmáàmù ojoko yóò máa retí wọn fàyídà láhìkú òhù ìgbà tó wá di fáwọn náà bá wá jòkó pẹ̀lú rẹ̀ sálámà bí yóò wà sálámà ṣé kẹfí yà yín báwọn fàyídà kúntà fi yín fàkọ́mtà láhùn sọ́lá fàlìtàkùn tọ́ ìfàtọ̀ mìíràn máa kà wàyáhùdó àṣìlẹ̀ṣàtà sálàyé mi tí náà kí lẹ̀rí elé ẹ̀rí elé ní hadith elé tó jẹ́ pé hadith tó lálàáfíà méjì ló kí pẹ̀lú jama gbogbo wọn ní ányí ládá pé wọ́n kíra káàkọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ gbogbo ẹni tó wà lójú ogun lánàbí ṣe mọ́mù rẹ̀ pẹ̀lú rákàkọ̀ọ̀kan sálàyé mi bọ̀ ikọ̀ọ̀kan wọn náà kíkọ̀ọ̀kan fúnra wọn ẹjá ka hadithi yóò yẹ mí sí bó ah, sọ fún ikẹ́ fètílẹ̀ rádá o wẹ̀lẹ̀ asìlò fi hadith sọ́lẹ̀hìn bin kọwàtín amman sọ́lá ma'a rasulillahi sallallahu alaihi wa sallam yau ma za ti rẹ̀kọ́ àwọn tán kiri pẹ̀lá nabi sallallahu alaihi wa sallam ní ogun za ti rẹ̀kọ́ salat al-khawf wa an na ta'ifatan saffat ma'a ta'ifa kan nuna to safi pẹ̀lá nabi sallallahu وصفت طائفة وجاء العدو اما كان دوجوكو اموتا هو انو بين اما دوجوكو اموتا فصلى بالتي معه ركعتا اما تي ما وا pẹ̀lú Ànábì sallallahu alaihi wa sallam Ànábì kí wá ka kan pẹ̀lú wọn ثم ثبت قائما لين بان Ànábì na sallallahu alaihi wa sallam wa aqamu li anfusihim sala yimiti ثم انصرفوا la wana wa fàṣọ́fù wìdá àlàdò àwọn tó lọ dojúkọ àwọn ọ̀tá wàjá àti tọ́ ìfàtúlẹ̀ ọkọ̀rọ̀ fàṣọ́lá àbíhìmọ̀ rọ́kíá alẹ́tì ìbákí àti mi sàlàtì so rọ́kíá kan tó kúta níbi òtí kìntì àwọn yẹn wá bákì jojú wọn ní àjọlá kíkírun lẹ́yìn anábì sọ̀lọ̀lá sóyé fún masábàtà jáàlìsà lẹ́yìn gbà náà anábì jókòó lè tọ́ṣọ́kọ̀ hátà àtàmú lè àǹfọ́sìhìn táwọn náà fi kíra kẹyọ kan wọn tó kù fún mọ̀sálámá gbèhìn lẹ́yìn ìgbà náà náà sọ́lá àríwá ilẹ̀ ọ̀sọ́láwà sálámà pẹ̀lú wọn só ti yé báyìí nìsù kẹfíyà alákọ̀ọ́kọ́ mi ẹ̀ẹ́ ó kù kẹfíyà ẹlẹ́kejì ṣé kí máa ń sọ tẹ́lẹ̀ yẹn kíá ní dákàṣẹ́ yìí ẹlẹ́kejì ní pé pẹ̀lú bó ṣe pín wọn méjì náà ni

ó ní ìjọ tó rí báwọn làwà tó fún wọn kìkan mọ̀ bọ̀ ní ó níbi táà títò lánàá fi sọ́lá àlewà àlewà sálàm bá dìde pé àsìkò ohun tó fàkọ́ ọmọ títọ́ ìfà tó mẹ́ àhó tó sọlẹ̀ àwọn tọ́ ìfà kan wọ́n tó sẹ́yìn àná fi sọ́lá àlewà sálàm wà á kọ́ bá láti tọ́ ìfà tó máa lálẹ́ àdó àwọn òpin kan kọjú sí kú pẹ̀lú àwọn tó wà pẹ̀lú ẹ̀yìn ó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì

béèrè kíta alákọ̀ọ́kọ́ yẹn anábì jókòó dè wọn ni ó jókòó dè wọn títí títí tí a fi san aráka kan tí wọ́n táwọn náà fi wá jókòó wọ́n wá jọ sàtáyà wà ìṣẹ́ sálàmù níbi eléyìí yóò kíra káàkan fáwọn eléyìí bó ti kíra káàkan fún wọn táwọn àwọn kíra káàkọ̀kan tí wọn à ń sàlámà wọn lọ dé àwọn tó wá lẹ́yìn wọn aláìsọ́lá àríwá sọ yóò kíra káàkan fún wọn yóò sàlámà lákàkàn òkú kálukú sàn tiẹ̀ fúnra rẹ̀ tí a ti rí yàtọ̀ bá ó di mélòó ó di méje ẹja abọ́sẹ́lẹ̀ kẹta ẹnìkan sọ mẹ́fẹ̀fà fún mi tí ò ní ṣe mistake mọ́ṣálọ́ọ̀lá <laughs> ẹlẹ́ẹ̀kẹta ìmáàmù yusalli ìmáàmù bí tọ ìfàtín rak'atayn wa yusalli thumma yusalli bil ukhra wa yusalli yóò kìrákà méjì fáwọn ilé irun tiwọn ó náà ni ó sì máa mọ̀ tọ́ ìfà aláàkọ́ ó náà ni ó sì máa mọ̀ tọ́ ìfà ẹlẹ́kẹ̀ yóò kí rákà méjì fún wọn yóò sálámà yóò bọ̀ sọ́dọ̀ àwọn kejì yóò kí rákà méjì fún wọn yóò sálámà yóò wà jẹ́ ara ẹ̀rí wípé sọ̀látù al-muftaridi khalfa al-mutanafi torí pé ẹlẹ́kejì tó kíùn náà fìlà tó ti yé bá nìsín tọ́yìn kí lẹ́rin eléyìí hadisi oní àlàáfíà oní àwọn ànúbò lógún márọ̀ mọ̀ hadith yìí àtàwọn tíra fi kí fún so hadith tó lálàáfíà ni alẹ́rẹ́ lómi kọ́ fẹ́ sọ pé lálàáfíà ẹ má dàlú ó sọkúsọ ni so hadith nà sáyé ni ó sì lálàáfíà so bí irú ẹni tó bá ní sọ ibi kí súnà ńlé ó lè lọ rí kí àbú máìkì ní ọ̀lálàáfíà ọ̀lálàáfíà ò náà so káfíń yẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀rí pò náà sọ̀dí tí ò fi lálàáfíà ọkàn ọ̀fẹ́ jàǹpọ̀ǹpọ̀ ni ọlọ́run kò sànù fi léyìn ẹlẹ̀ náà

rákà mẹ́rin lànà bí kí n tẹ̀ sallallahu alaihi wasallam wálé lẹ́kọ́ omi rọ́kì àtà ni àwọn èèyàn yẹn kálukú wọn kí rákà méjì méjì méjì méjì so kálíbà mọ̀ pé ó sálámà pẹ̀lú wọn ìwáyà tó tẹ̀lé ó sàlàyé láfúgbò mi sọ pé sọ́lá bi ta'ifatin min ashabi rọ́kì àtẹ́yìn thumma sallama ó kí rákà méjì fáwọn kan náà wọn tó ma sàlámà ó sì sàlámà sàlámà ó di mélòó ó di mẹ́ta mashallah ẹlẹ́kẹni kẹfíyà ẹlẹ́kẹni yusalli al-imam bi ta'ifatin rak'atin wahida yóò kìrá kàkan fáwọn kan wal ukhra qibala al-aduw àwọn kan ó jù wọ́n ma sọ àwọn ọ̀tá thumma yansarifuna makanahum wọ́n padà lọ síbi tí wọ́n dúró sí yóò kìrá kàkan fáwọn tó tẹ̀lé wọn náà sára yẹ́mi tí ogun ó sì mọ̀ lọ rákàkọ̀ọ̀kan mú kò ní pé méjì wọn à ní sàn kọ̀ọ̀kan padà mo rọ̀ pàdà yìí ti ẹ̀rí wà fún ìrànà ìyẹn láfi nínú àwọn sàhábà bí Ibn Abbas radiyallahu anhuma àtàwọn mìíràn sọ wípé ọlọ́run bá bá yín dí wọn mùsáfìrù kù sí méjì ṣùgbọ́n ìrun ti kọ́ fún ẹ̀kọ́ kan ni ó sì lálàáfíà dọ̀dọ̀ wọn máa sọ bẹ́ẹ̀ mo rọ̀ pàdà yìí ti ẹ̀rí eléyìí ni hadith Ibn Abbas anna Rasulullah sallallahu alaihi wa sallam salla bi dhi qarad ó kà àyè ní jẹ́bẹ̀ ibi tí wọ́n ti jagun tí wọ́n ti dáwà lálẹ́ táwọn kẹfẹ́ ní ti bá wọn jagun ní fasọ́fà náà sọ kọlífàwó sọfáì àwọn èèyàn tó sáfù méjì sí lẹ́yìn so àwọn kan sọ́fún kọlífàwó sáfù kan wà lẹ́yìn rẹ̀ wọ́n sọ́fún mọ̀wáàzí àlàádó àwọn kan wà ní sáìdì ibi tí àwọn ọ̀tá wà fasọ́lá bí sọ́fì

mo rò pé àlàyé mi ti ó di kẹfíà mélòó mẹ́ni ee kẹfíà ẹlẹ́ẹ̀karùn yóò pín àwọn ọmọ ogun ẹni tó bá wù mí ní pè tí ó sọ fẹ́fà fún ẹni tó ìgbàpẹ́ nìkan tó bá wù mí tàbí kí ní wọ́sọ̀ kẹfíà ẹlẹ́ẹ̀karùn tàbí ní wọ́sọ̀ kẹfíà ẹlẹ́ẹ̀kẹfà ní ìtàwọn fi ní tó tẹ̀lé ra wọn àti ẹ̀mọ́ bá sì ti dánwò fáwọn tó wà ń lé lórí ẹ̀ pé yẹn bá sọ pé abáwọn yẹn wá yáà ní máa lọ tún gbọ́ tó bá sì gbà dáadáa náà àwọn ẹjẹ́ sọ́tán ká tó gbé dánwò jáde yọ́pín àwọn ọmọ ogun yọ́pín wọn sí méjì fírkọ̀tún fírkọ̀kan náà wọ́ta sófò khalifa imam yóò bọ̀ sí ẹ̀yìn limamu àwọn yọ́wà lẹ́yìn wọlé ọkọ̀rọ̀ àwọn amí ọkọ̀ jí sáwọn àwọn méjì pẹ̀lá ní ìṣọ́lá àlẹ́ọ̀sọ́lá wọ́n jù jọbẹ̀rẹ̀ ẹ̀mù fíkọ̀ méjèèjì wọ́n jọbẹ̀rẹ̀ ẹ̀mù àwọn yóò sí ẹ̀rí ìgbà yẹn nígbà tí ọ̀tá bá wà ní kíbla ẹ̀rí páwọn táwọn sọ tẹ́lẹ̀ ọ̀tọ́ sí kíbla anábì mm. ọwọ́ àwọn wájú àìk àwọn kan ó tò sẹ́yìn ẹ̀tàn súnmọ́ àwọn kan ó tò sọ ọ̀kan tí wọ́n lè máa rí ọ̀tá lọ́kan mo rọ̀ pálá yẹn mi ti ẹ máa wo bí wọ́n ti kí so àbí súnì àbí sí sí ni sí ni náà mo rí pé tàṣífù mo sọ lẹ́ẹ̀kan tàṣífù ni náà mo ti ń calculate ẹ̀ lórí pé sọ́fà yẹ sí fò ní àbí náà sọ́yí wàtẹ́dì kọlọ̀ ìfẹ̀lẹ̀kọ̀tàn àwọn fẹ́lẹ̀kọ̀ méjèèjì wọ́n jọjọ bẹ̀rẹ̀ ẹ̀rùn papọ̀ síwárí tánìfẹ́ ọlá torí ká máa sọ nìsìn kọmọ́rọ̀ fara bí nìkan ọba ògbò mámù sí ìnáwì láàfin kí kí ẹ̀sìn ọyẹ́ ká gbórí dáadáa tó bá fi rùkú àwọn tí wọ́n súnmọ́ yẹn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ tí wọ́n tó sẹ́yìn rẹ̀ àwọn náà rùkú àwọn táwọn dúró táwọn ọ̀tàwọn ò ní rùkú ní tiẹ̀ àwọn tí wọ́n nẹ́ẹ̀sì sí tó bá ti forí kanlẹ̀ àwọn ọlọ̀ forí kanlẹ̀ àwọn tí wọ́n ká dúró sẹ́yìn wọn tún ní forí kanlẹ̀ tẹ́kítì gbọ́n bá rùkú nǹkan ṣe àwọn ó dùn wọ́n mọ̀ wọ àwọn ọ̀tá nǹkan jìnnà fẹ́ ṣe torí tí wọ́n bá ń yáàbọ̀ wọ́n lè aláàtì yìí àwọn tó rùkú wọ́n tàn jọ forí kan rẹ̀ gbọ́dọ̀ pàlà ẹ̀mì tí ní táìmù tí wọ́n bá ń ṣe yẹn àwọn tí wọ́n kù ńlẹ̀ táwọn àwọn ó dì hàmára tí wọ́n mọ̀ pé wọ́n wà sàláàtì ṣùgbọ́n wọ́n jọjọ kírun tí a ń pè nàró ní irun ti bẹ̀rẹ̀ bọ́ wọn ní rùkú tí wọ́n sì ní bá àwọn forí yẹn ṣáláyé mi tí ثم يأخذ الذين صلوا معه ركعتين والأخرى قيام العدو كما هم ثم يأخذ الذين معه فيرجعون قبل العدو ويقول الآخرون خلفه ويصلون لأمس ركعة والإمام قائم ثم يصلي بهم الركعة الثانية ثم يأتي المقابل العدو فيصلي tí ó bá ti di pé wọ́n kì bá yẹn àwọn tó wà lẹ́yìn náà nígbà táwọn yẹn bá nàró ìgbà yẹn làwọn náà tó kí tí wọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam so àwọn tí wọ́n kọ́kọ́ ti kọ́kọ́ rúkú foríkan lẹ́yìn àwọn ni ó jẹ́ olùsọ fún àwọn ènìyàn lẹ́kẹ̀ẹ́ àlàyé tó ń ṣe ń bí yìí wà ókè dára ẹjẹ́ nǹkan hadith hadith Abu Hurairah ni ó sì lálàáfíà ó ní kuntu ma'a Rasulillahi sallallahu alaihi wasallam fi tilkal ghazwa aw fi tilkal ghazwat mo wà ní ànábì sallallahu alaihi wasallam lókun tá à ń sọ̀rọ̀ ń parẹ́ yìí fasọ́dà Rasulullahi sallallahu alaihi àwọn kan nàró pẹ̀lú ẹ̀ wọ̀tọ́ ifatun okoro mímọ̀ yẹ́lìlẹ̀ àdó àwọn kan wọ́n wà ní èrè àbí táwọn ọ̀tá wa wọ́n tó hóró hun ilà ń àwọn yẹ́kọ̀ yìí sí kébìlà ara tí mo fi sí bí ọwọ́ kébìlà فكبر رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه أكبر تكبيرة الإحرام فكبروا جميعا بدون جسر أكبر الذين معه والذين يقابلون العدو أما تنوى قلبي أما تنوى دجوكو أما ثم ركع رسول الله صلى الله عليه وآله وسلم ركعة واحدة أنا مش ركوع فركع معه الطائفة التي تليه طائفة ثم عمنا ركوع ثم سجد وفريقان له وسجد الطائفة التي تليه طائفة ثم أنا نرجو فريقان له والآخرون قيام أما ينروني مقابلي العدو أما قدسي تايمو إلي أبي تايمو تاوام súnmọ́ kọ́mọ̀ Rasulullah sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà náà bí náà rò wà á kọ́ sáti tọ́ ìfàtò lẹ́ti sọ́lá ti máa hù àṣìlẹ̀ hàtà àwọn tí wọ́n ti kíra káàkiri yẹ gbogbo wọn wá di nǹkan ogun wọn mú tí wọ́n kó lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ máa kí wọn kọ́mọ̀ di pé wọ́n rìn báyìí sálà jẹ́ kí wọ́n jọrọ̀ yíjí kùn kíblà so wọ́n mú fù alá àjẹbáàrì ẹ̀yìn ní àfihàn hátà kọ́ọ́mú mímà yẹ́lì àlàdò ti a fi lọ dúró síbi tó súnmọ́ ibi táwọn ọ̀tá wà yẹn wà láti tọ́ ìfàtò láti kánẹ́t mọ̀kọ́ bálàtà àdó àwọn tí wọ́n wà níbi táwọn ọ̀tá wà àwọn àwọn súnmọ́ wá wa farọ́kà owó wà wa sallam qaim Ànábì náà ń forí kanlẹ̀ wọ́n ti sùjúdù sí wa lẹ́yìn ìgbà náà wọ́n ń nàró sẹ̀ǹkì rákà kan wọ́n ti kí fúnra wọn bá rákà kan ti bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n bárùn ní báwọn rákà wá bọ́ mọ́ wọn lọ́wọ́ wọn sọ pẹ̀lú mọ́mù wọn sọ fúnra wọn ni ìmọ́mù nàró yín létí wọn àwọn ọmọ ìyá wọn táwọn kí rákà kan àwọn ti lọ dúró síbi tí wọ́n dúró sí sáà ń gbọ́ mi yé farọ́kà Rasulullahi sallallahu alaihi wa sallam rak'atan ó forí kan àwọn ìjọ forí kan rẹ̀ súnmọ́ àkùbá láti tọ́ ifátù láti káánà tó kọ́bí ìlàdó àwọn táwọn náà tún wà lọ́hùn wọ́n tún padà wá ànábì sallallahu alaihi wasallam tún kí rákà mí pẹ̀lú wọn ṣe ń pàwọn rákà kan ó ti bọ́ máwọn náà lọ́wọ́ rákà kan kọ́kọ́ bá wọn máwọn ti bí lọ́wọ́ wọn sàn wọ́n wá tí wọ́n ti bá ànábì kí rákà ẹlẹ́ẹ̀kejì yẹn ń pẹ́rùn tí wọ́n ti di méjì anábì sọ́lá alẹ́ wàlẹ̀ ọ̀sán àwọn àjọkọ̀ àwọn tí wọ́n kókùrá kàkan táwọn ó kì àwọn náà wá wà so nígbà tí wọ́n wá kíra ka ẹ̀yọ̀ kan tí wọ́n fúnra wọn wa Rasulullahi sallallahu alaihi wa sallam qa'idun wa man ma'ahu òun so tiye summa kana salam lẹ́yìn gbà náà wa sálámà fa sálámà Rasulullahi sallallahu alaihi wa sallam sallamu jami'a wọ́n jọ sálámà lẹ́ẹ̀kan ṣé ó ti clear àbáhùn wọ́n jọ sálámà papọ̀ ní fàkọ́ọ̀mọ̀ ẹ̀kọ́ mú wàkọ̀dé sáàrọ̀ kú òhò fi sọ̀rọ̀ gbogbo wọn dìde tó lẹ́nu kó òkè mi nìwà ní kírun lẹ́yìn ànábì wàhálà òjì láwọn ní kírun lẹ́yìn ànábì sálàyé ẹlẹ́ẹ̀karùn yìí àbí kí n tún sọ ó yàtọ̀ ó yàtọ̀ ẹlẹ́ẹ̀karùn gbọ́dọ̀ yàtọ̀ ní alákòókò gbogbo wọn jọ bẹ̀rẹ̀ kábàrà ẹlẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni wọ́n jọjọ bẹ̀rẹ̀ ẹ̀rún ni wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ̀rún sí gbọ́n wọn rùkú wọn ọ̀jọ̀jọ́ kíra parí rákà yẹn wọ́n jọjọ́ sí ṣòro ọ̀ wọn ọ̀jọ̀jọ́ continue ṣàárọ̀ ẹ̀wú jẹ̀míyàn wọ́n jọ sí ṣòro ọ̀ fi ìsọ̀láti wọ́n ti jọjọ́ parí ṣùgbọ́n àmàlù sọ́lá àkété ogun ní àjọṣe papọ̀ ṣàlàyé mi ti dákọ̀ ló fi sọ́lá ti máa ń wàkọ́rọ̀ ju ìrẹ́jì mọ́ṣẹ́ táwọn àfá ń ṣe náà ẹlẹ́kẹfà kò sẹ́n tó dúró ma gbogbo wọn jẹjọ jókòó ni sálàyé mìtí ṣùgbọ́n tẹ́yàn kẹ́ àwọn ẹ̀yẹ tẹ́ bá ti jókòó ẹ̀mọ̀ rí ẹn tó wà wájú yín torí eré akíblà ni àwọn ọ̀tá wa ẹ̀dígẹ́tẹ̀ nìkan jókòó wọn ń wọ̀ wọn ẹ̀ pé kàkà kí kúkú mọ́jẹ̀ ìṣẹ́ yóò ṣàwàdà ni mọ̀rọ̀pálá yẹ mẹ́jẹ̀ tọ́lá wọn yẹn ti parí ìrùn wọn lè sàlámà wọn kàn dúró táwọn màyà wọn tí àwọn kẹfẹ́rẹ́ bá fẹ́ gbọ́ ọkọ́ wọn sàlámà wọn sì ọjọ́ tún wọn ọjọ́ dàrú ó ti yé bá nísìn ṣùgbọ́n wọn fẹ́ káwọn màyà wọn náà kọjá káwọn ọjọ́ tukàn bí irun ni náà ẹlẹ́kẹfà káwọn yẹn tó wà máa sọ ẹlẹ́kẹfà sọlá tó kọ́ fi ó dùn gan ó dùn gan kọ́ ọmọ dùn mọ́mù yáà máa sọ fáwọn yẹn kí wọ́n dùn mọ́mù yẹn ọ̀ràn ló fẹ́ dá sí ààrẹ lọ́rùn mọ́tò níyà tó wúwo ṣùgbọ́n ìmáàmù sáà máa àwọn èèyàn sí ni wọ́n mọ̀ wábi aláwọ̀ yóò mọ̀ wábi jẹ́ tí kọ́ sáàsì tuntun kiri kí tí wọ́n sáàsì ní mọ̀mú bẹ̀ àwọn fẹ́ ṣe mọ̀mú o tó bá rí kí wọ́n sí ní mọ̀mú lẹ́bàá rí pé oní ọlọ́mọ pẹ̀lú bẹ̀ yóò mọ̀ bá wájú fáwọn èèyàn náà kí wọ́n sáàsì lọ wọ́n lè tilẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ fi ṣe mọ̀mú gan ṣùgbọ́n bóyá tó ń wòwe gan parí wọn ṣọláṣí náà yóò bá ìbárí pé ẹnìkan mọ̀ ti fẹ́ gbà wọn ṣọláṣí ẹ má kọ̀nú láìsí mọ́sálásí mọ́ mọ́sálásí tó tóbi ni ṣùgbọ́n mi ń pé àṣì láwùjọ bíi Islam wà tí kálukú lè ṣe lé ìtọ́ bá wù láti ibi táwùjọ Islam wà ní tẹ́lẹ̀ pé ńlá wà ní ẹ̀wọ̀ ẹjẹ́ ń sọ lẹ́ẹ̀kẹfà òun tún rọ̀ sófò ni àrí yàsófò bí sọ́ọ̀dà rí onáà ọkọ̀ sọmọ́kà ń dáàtún náà ní sọ́fà yàsófò yàsófò ẹwọ a máa sọ́fẹ́ lẹ́ta sákòyá kan wà sínú mẹ́bùrì mìíràn hm? sọ́fà sọ́fà ní nǹkan hm, yóò yẹ kọ́ lẹ́yìn sáwọ́ nìyẹn tẹ́síwíyà ìsáwọ́ nìyẹn bẹ́ẹ̀ ṣe bí sọ́fó ní kẹsẹ̀ sọ́fó ẹjá mọ̀ yanjú yẹn lẹ́ta ẹjá mọ̀ yanjú yẹn lẹ́ta <laughs> àwọn kí n tẹ́ ń wọ láìlè mọ́ kọ̀rẹ́tì o mú jọ ọmọ láì ẹjọ́ but asọ̀fẹ́ asọ̀fẹ́ problem yẹn wọ́n rí ẹlẹ́kẹfà ẹjá sẹ́lẹ̀ mo tó kàgbélé di wọn sára ṣe mo sẹ́lẹ̀ mọ́ òkè tí mo náà ẹwọ náà tí rúkọ sáré kẹwà ṣùgbọ́n tó kọ́ bọ́ sí mi lẹ́nu òun náà ló súnmọ́ kọ́kọ́ rẹ̀ kí n tí mo kọ́ ṣákò yẹ kan tàṣàrà bá fi mú láàkín a ń sọfẹ̀ inṣàlọ́ hadith kan bẹ yóò sọ fún problem yẹ fún àìmọ́ wọ̀rí yàsú ni àbí nta ìzàkíyàn lè àdúgbò jíhàtà lè kìbìlà olẹ́lẹ́kẹfà tí wọ́n tó bá pín wọn sí méjì fàyàfùtà ọ̀sọ́ látàbí ṣe jẹ̀mìyà wọ́n jẹjọ tó bẹ̀rẹ̀ ẹ̀rùn náà wàyákọ̀rọ̀ wàyárùkà wàyà bí ṣe jẹ̀mìyà wọ́n jẹjọ ni rùkú o wọ́n so jọ nàró rùkú torí bí ọ̀tá bá ṣe súnmọ́ wọn sí àti wọ́n ṣe jìnà sí wọn sí ní fa ìtẹ́yìn ó mú o súnmọ́ yẹn sùjúdù bí ìṣìdá àhùmọ̀ ṣùgbọ́n tó bá sùjúdù àwọn kan ní ọba sùjúdù àwọn kan ó dúró ṣàlàyé mi ti àwọn eléyìí tó kúnlẹ̀ yẹn àwọn ó di ẹnjọ́ harọ́sàlà àwọn ó di ìbàmù àwọn ní ọmọ sọ àwọn tó kù tó ti hátà yakó mẹ́lì ìmáàmù ní sùjúdù tí máa mú fi nàró láti fi sùjúdù lẹ́yìn ìgbà yẹn tó bá ti nàró níbi sùjúdù báyìí àwọn tó kù náà lọ forí kalẹ̀ sẹ́yìn pàwọn náà ti rùkú tẹ́lẹ̀ wọ́n lọ forí kalẹ̀ wọ́yẹ̀ ṣàkóònà òfin kìyàmì wọ́n wà bá lórí ìnàrò padà sẹ́pá àwọn kan ti bá lọ àwọn yẹn ti bá dìde àwọn yẹn ó dùn táwọn yẹn náà fi ṣe tó kù yẹn wọ́n tún wá bá wọn yóò tún ṣe bẹ́ẹ̀ náà níbi rákẹ́ ẹlẹ́kejì àwọn kan tún mọ́ sọ wọn sálàyé mi ti mọ̀rùpálàyé mi ti wàlákí tó bá ti ṣe tẹ́lẹ́kejì yẹn àwọn àwọn tí wọ́n bá lọ lẹ́lẹ́kejì àwọn náà lọ bí fọ́ọ̀tì wọn náà lẹ́yìn ìgbà náà ló ṣe tàṣàhùd bó ṣe ọjọ́ sálámù sàtírí àtọ́tọ́ wà mẹ́bàá náà hadisi rẹ̀ ni hadisi jábìrì ni ó sì lálàáfíà lálàáfíà ó ní ṣahidtu ma'a rasulillahi sallallahu alaihi wa sallam salata al-khawf mo bá annabi sallallahu alaihi wa sallam kí salata al-khawf fa saffana saffayn ó tó wà ní sáfù méjì saffun khalfa rasulillahi sallallahu alaihi wa sallam sáfù kan ó wà lẹ́yìn annabi sallallahu wal aduwwu baynana wa bayna al-qibla ṣẹ́tì rí wa àwọn ọ̀tá ń bẹ wájú wa báyìí fakabbara an-nabi sallallahu alayhi wa sallam wa kabbarna jami'a ó ti sọ Allahu akbar bá ìlú àná sàlá àti wà papọ̀ ẹ̀ kó ń wó rinlẹ̀ ìyẹn tó mọ̀ bẹ̀rù yóò mọ̀ dẹ́rù bọ̀tà kí bọ́yá wọn fa sẹ́yìn kẹfìrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ẹkẹ́ bọ̀ làwọn ń ṣe fẹ́rẹ̀ ìlú àṣà Allahu akbar tó máa rọ́fà ara àṣà gómìnà rò kọ́ so ó rùkú ó ti kọ́ ti àdéhìsìn ẹ̀kọ́ mọ́ bá gùn jù báwọn tó dórí sókè ń bí rúkú wàrọ̀fà náà jẹ̀mí àdìdọ̀ dórí òkè súnmọ̀ ní hajjarọ̀ bí sùjúdì ọlọ́ọ̀lẹ̀ láti lọ forí kan rẹ̀ àwọn sáfù tó súnmọ́ àwọn náà lọ́ọ̀lẹ̀ wàkọ́ ọmọ sọ́fù eléyìí tí ó tó wà lẹ́yìn àwọn náà rò ń tiwọn sálàyé mi ti àwọn ọ̀lọ́ forí kalẹ̀ wọ́n náà rò ثم تقدم الصف المؤخر وتأخر الصف المتقدم so sáfù tó wà wájú sáwọn akọ́kọ́ bá nẹ́bì lọ àwọn bọ́ sẹ́yìn àwọn tí ọba lọ àwọn bọ́ síwájú sálàyé mi tí ó tún wá sí bú sí àwọn ní ẹkọ́kọ́ tún bá sí ẹlẹ́ẹ̀kejì jẹ́ ti sàlàyé lẹ́ẹ̀kan káwọn tàlá àkọ́kọ́ náà ṣe pé àwọn tẹ́ ń wà lẹ́yìn ẹ̀lá alákọ̀ọ́kọ́ àwọn ní forí kalẹ̀ so àwọn eléyìí lọ sí forí kalẹ̀ tí wọ́n wọn ni bó ti kí wọ́n jọjọ́ òrùkú wọn jọ nàró ni ṣùgbọ́n níbi rákẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tó wà lẹ́yìn náà tó ṣáájú kọ́ mọ́ ìdà gẹ́gẹ́ bí wípé agbọ́lá fáwọn yẹn jà wọn tí ó wà lẹ́yìn lọ tó yé wà nísìn tó mọ̀ rọ́kà nàbí sallallahu alaihi wa sallam rọ́kà ànà jẹ̀míà orúkọ àjọ orúkú náà ni tó mọ̀ takọ́dàmà sọ́f al-mu'akhkhar wa ta'akhkhara sọ́f al-mutaqaddim tó sáfù tó wà wájú àti sáfù tó wọ́n bọ́ sí ẹ̀yìn ìtọ́wà ní ẹ̀yìn wọ́n àwọn táwọn bá forí kan ẹlẹ́ẹ̀kan àwọn ní ọ̀nà rólẹ̀ kan múrùpá láyé mú tí ló fi sọ wípé wọ́sọ́fù lẹ́dì yàlíhì lẹ́dì káàna mú akọ̀ọ̀rọ̀ fi rọ́kì àti púlá àwọn ní ọba lọ́nà rẹ̀ só ti yé ní àwọn ní ọbọ̀ sẹ́yìn wákọ́ wọ́sọ́fù lọ́kọ̀ọ̀rọ̀ fi náà ilẹ̀ àdó falamma qada an-nabiyyu sallallahu alaihi wa sallam as-sujuda nígbàtà náà bí forí kan ẹ̀tàn wọ́sọ́fù lẹ́dì yàlíhì àtàwọn sábútọ́ tẹ̀lé in hajara sọ́fù al-mu'akhkhar bis-sujudi fasajadu àwọn yẹn náà ìṣọ̀ àtúnbáwọn alákọ̀ọ́kọ́ ti ṣeun

anẹ́sọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lámá kí pẹ̀lú sífà tí mọ̀tẹ́lifà oríṣiríṣi sífà tàà sàlàyé nìsí wà kó ló hara mú jìzì à tọ́ bá mú ẹni wà nínú ẹ̀ kọ bá sí ńráka kan ló mú ìbá sí ńráka méjì ló mú kò sí ìtòmù kọ bá ìtòmù sọ̀láhà rọ́jìlù ẹni ó wà lórí yóò mọ̀ kí lórí ìrìn náà ni ó mọ́jú ó mọ́rù sẹ́ni ó wọ̀rọ̀ kíbù ẹni ogun kan náà mọ̀ kí lórí nǹkan gùn kò bá ṣe pléènì lógún kì bá ṣe tréènì nítorí ogun wọlá ilá abẹ́rẹ́ kíbla kódà kó ṣe pé bí wàláwò bí ìmà kọ́dà kí èèyàn má lè rùkú kọ́ má lè forí kanlẹ̀ kọ́kà má tẹnu báyìí kọ́ má tẹnu báyìí kọ́ má sí ìṣàárọ̀ lásán kò sí wàhálà mọ́ hádà wa sọ́lọ́ lọ́wọ́ alá muhammadu wa alẹ́ sọ́lọ́ sọ́lọ́ nínú àwọn tó ń gbọ́ mi mo fẹ́ ni tó bá lè sọ mẹ́fẹ̀ẹ́fà tí ó sì gbẹ̀bùn lákín tó bá lè sọ ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe ẹlẹ́ẹ̀kẹrin tó bá lè sọ ẹlẹ́ẹ̀karùn yóò ṣe ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀yìn gbà yóò àṣẹ ẹlẹ́ẹ̀kejì yóò sọ alákọ̀ọ́kọ́ rárá tó bá sọ ẹlẹ́ẹ̀kẹta yóò ṣẹlẹ̀ kò ní ìtòbí mi ṣe tó láti 1 to 6 yóò òun ó sọ 3 yóò sọ 4 yóò sọ 5 yóò sọ 6 yóò sọ 1 yóò sọ 2 ní mo ṣe fẹ́ nu 1 3 3 4 jàre 5 6 1 2 ẹ̀yọ̀ ẹni tó bá ti lè sọ báun tó sì gbà pẹ̀lú ògbọ́nà ẹ̀bùn gidi olówó yẹbi ẹni ó gbà pẹ̀lú ògbọ́nà nínú ẹni tó wá wà bí ọya ẹ̀mẹ̀dára o ẹjá jẹ́ ọ̀dọ̀ láàrín òtò rárá o ṣe rárá ètò àìtò ẹ̀yìn tẹ́ wà ń bí ètò àbíkádàrú